الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 بتقوى الله عز وجل واتقوه يرحمكم الله عباد الله واعلموا أن الأمانة بمفهومها الواقع الذي أراده الذي أرادها الله لها وأرادها رسوله رسوله صلى الله عليه وسلم ضد الخيانة تهمها الواقع الذي نهى الله ورسوله عنها عباد الله ولتكون الأمانة في كل ما افترض الله على العباد في الدين في الدين والعراض والأموال والعقول والأنفس والمعارف والعلوم والولاية والحق والشهادة والقضاء والأسرار والحواس الخمس والنار ذلك كما قال القطب رحمه الله تعالى في يعلم جميع وظائف الدين عباد الله إنه لا يمكن أن يكون الأمين الأمينة إلا إذا كان عف عما ليس له به حق مؤديا ما يجب عليه من حق لغيره حريص على حقه ما عليه عباد الله فانتمعت فيه هذا الوقائع فهو أمين وهو عند في ظهرة المسلمين الذين قال الله بهذا عنه يقال سبحانه وتعالى قد أفلح المؤمنون إلى أن قال والذين هم بأماناتهم وعهدهم وعروض عباد الله إذا رجلنا إلى كلمة الأمانة فإننا سنجد فيها معنى الأمان فكان الأمن والطمأنينة والروحة مرسومة كلها بتهتك الأمانة على وجهه على وجهها الصحيح وقد سأل أبو ذر رضي الله تعالى رسول الله صلى الله عليه وسلم أن يستعمله فضرب به فضرب وسوسن بيده على منكبه وقال يا أبا الضر إنك الضعيف وإنها وإن أمانة وإنها يوم القيامة خطي والندامة إلى من إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها رواه مسلم قلت الله عليكم يا الله قول يا جنجة كما قال جسال محمد صلى الله عليه وسلم ẹ̀yin arúgbó ọlọ́run èyí tí ó jẹ́ àkórí kótóbá wa lónìí òun ní pàǹpẹ́ ní àmàna wọ́n máa ṣàtàrò ha fílmù sọ́mà nínú àmàna àmàna kọ́dà ó ti di àwa lóde wa débi pé afẹ́ mọ́tò kò ní àmàna ma ọ̀la àmàna bá tí wọ́n pè ní àmánà kí ló ń wá gbà ló pẹ̀lú àmánà. Nígbà níbi sallallahu alaihi wa sallam gbogbo sọ̀rọ̀ àmánà tí wọ́n gbà ló pẹ̀lú ẹ̀. Àmánà gbọ́dọ̀ yìí tabankawo àgbọ́yé rẹ̀ pẹ̀lú sọ́nà ọba gbà ló pẹ̀lú ẹ̀ àtànẹ́bí sallallahu alaihi wa sallam ó tayọ bí mi àti ẹni tí kojú wò ó. àwọn àfa wọ́n ní àmẹ́ẹ̀nà tẹ̀húnmù jẹ̀mí ìhà wàgbọ́ ibi dì lórí afárá kó tóbi ti sàlàyé ẹ̀. wọ́n ní àmẹ́ẹ̀nà tá à ń sọ yìí gbogbo àwọn alámọ̀ràn yẹn sì pátá owó wọnú ẹ̀. nínú tọ́lọ́ ọba ti lọ́rùn èèyàn ló wa lórí àmọ́nàwọ̀ tá a mọ̀ pé léyìí ọ̀ràn èèyàn ní kasalat wazakat walhajj bákan náà àmánà lára mọ́tún wọ̀ kọ́dà ó wọ bí dúkìá tó fún wa ní níbi dúkìá tó ọgbọ̀rọ̀ ní àmánà ń bẹ̀ wọ́n lọ fún ìdílé owó rẹ̀ àmọ́ ọgbọ̀rọ̀ ní àmánà nípa ọkọ̀ ọjọ́ ọlámánà pẹ̀lú ẹ̀ nípa ọkọ̀ ìmánà ọgbọ̀rọ̀ ní àmánà ń bẹ̀. àlàmánà kódà ọwọ́ bí mímọ̀ tọmọ èèyàn máa ń ní kìí ṣe mẹ́tì nìkan o àmọ́ èyí tó sábà ń fọwọ́ mímọ̀ èyí tó lágbára jù sí ti ń ba lọ́kàn jẹ́ láwùjọ tó yìí kò amana àmánà níbi mẹ́sìn. ìmọ̀ eh, gbogbo tí jẹ́ ìmọ̀ tó kọ́lá bó ṣe léèwé lọ́lọ́ ìmọ̀ lọ́lọ́kọ́ náà bọ́bá kọ́ sí ọwọ́ ìmọ̀ lọ́kọ́ nù àmánáwọ̀ gbogbo òkèmí ayọ̀ pátápátá òun làmánáwọ̀ pátá. wàá máa gbọ́ yé pẹ̀lú àwọn àlàyé táwọn onímọ̀ máa النبي محمد صلى الله عليه وسلم تودي أي وان بيو تودي نبوة تحتي ستفق أمانة لا جاء النبي صلى الله عليه وسلم كل يوم عليك جاء القيامة هنا وعطيتك ما تقول اليوم سمع ومتمر يا منا ما الأمانة òun ni wọ̀ tí ń bẹ lọ́rùn èèyàn tí yàn gbọ́dọ̀ gbé fún ẹnìkejì yàn gbogbo ni wá ti fẹ́ ọjà gbé lákòmọ́lé rẹ̀ inú ilé rẹ̀ inú ilé tèmi tá a bá ní àmánà tá a bá pé àmánà tí ń bẹ lọ́rùn wa nínú ilé àwùjọ wa ò ní dáadáa bó ti rí yé o ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wọn ò pé àmánà nínú ilé. ó bẹ̀rẹ̀ láti rí ìyàwó rẹ̀ ọgbọ́n ọ̀bọ̀ ọlọ́run lára ìyàwó rẹ̀ ọ ó dà àmánà lọ́rùn rẹ̀ nù ó ti di àmánà torí pé àdéhùn tó ń bẹ láàrin wa àtàwọn òbí ọmọ ni pé bọ́ọ̀tọ́jú ẹ̀ ẹ̀ lójú ẹ̀ wàláyé ọ̀pẹ àmánà ọlọ́run dùn ọ́ anabi sallallahu alayhi wa sallam anabi ń sọ ń gbogbo gbà anabi ní gbogbo àwọn ọmọbìnrin yín kọ́dẹ̀ máa sàsọ́ọ̀lẹ̀ ń pa wọn ara àmánà nù tó wàá gbogbo ọlọ́run ń pa àwọn ọmọ wa pàtàkì jùlọ àwọn ọmọbìnrin ẹ máa ń sọ àsọ́ọ̀lẹ̀ ń pa wọn ìmọ̀ ló ní sọ̀sọ́lẹ̀ ń pọmọ rẹ̀ lónìí kó gbogbo ìgbésẹ̀ ìtàkùn ń gbé gan ààrẹ ti ká lọ́la ó dà ààrẹ ti ká kú lọ́gbọ́n méjì sí i láti ń bẹ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí lérí tiwa àtàwọn ọmọ wa àti ẹ̀sìn ìjàfẹ́ fún láéláé wọ́n ti yẹ ẹ̀sìn lọ́wọ́ ẹlòmíì. ṣùgbọ́n fúyàwó rẹ̀ ní ìwọ̀ rẹ̀ fún lóúnjẹ nítorí ẹ̀kọ́ ọ̀rà fún tí ó lò tí ó wọ̀ ọ̀rà fún. ìyàwó ọkọ rẹ̀ náà máa nà ní. wọ́n pé àìmọye ọkùnrin tí ń fọwọ́ kàn wọ́n ta. Ìwọ orúkọ tó sánjọ tó sánjọ kí ní àná lójú gbogbo àwọn èèyàn sọ́rọ̀ àbí èsì gbogbo àwọn èèyàn tó fẹ́ ń kọ̀rọ̀ pẹ́ńkó sọ̀dà kí ó mọ̀ fún wọn rẹ̀ Ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ọ̀nà tí kí ń dádùn pẹ̀lú obè hákàtí lọ́gọ̀. Kọ́dà gbogbo bí èyí kan wo obìnrin lásán látara wíwò èèyàn Àbí bí èèyàn àti wá sọ bí ìjọ parí lára wọn àmánà ni níjọ́ tó ti gbóhùn fẹ́ẹ̀fẹ́ lọ́wọ́ ọkùnrin rẹ lọ́wọ́ ọkọ rẹ kò sí ọkùnrin míì tó gbọdọ̀ gbádùn lára rẹ mọ́ kọ́dà níbi ọ̀rọ̀ sísọ orúkú ọtún ìjọ lónìí wọ́n rábìnrin yìí wọ́n á tí ọ sáárín gbogbo ní ẹ̀ǹjọ́ yẹn àbí mo ń láìkí ọ̀rọ̀ ìdíjágbára máa ń sọ̀rọ̀ wọ́n ń gbádùn rẹ mọ́ bá. àwọn ọkùnrin náà ń gbádùn rẹ ọ̀n kẹ́sẹ̀ ló ń dáhùn ni ọkọ rẹ nìkan gbogbo ń gbádùn rẹ níbi ọ̀rọ̀ bọ́sẹ̀ máa lé ọ̀rọ̀ bọ́sẹ̀ máa gé ọ̀rọ̀ bọ́sẹ̀ máa wò nígbà tó ń sọ̀rọ̀ kọ́dà pẹ̀lú bọ́wọ́ ọkọ̀ náà ọ̀sán àwọn nígbà wọ́n ń táwọn ọmọ àwọn ọmọ yìí náà máa ń nà ní kí wọ́n bú wọn sí àmọ́ náà ni wọ́n lọ́rùn rẹ̀ bí wọ́n ti jẹ bí wọ́n ti ní kọ́dẹ̀ ẹ̀kọ́ tí wọ́n kọ́ àmọ́ náà ni àbíkọ́ pé ìkànnì àwọn sàábì ànábà rahman sallallahu alayhi wa sallam bàtú àwọn mọ̀ọ́mọ́ òun ọmọ rẹ̀ bàtú lọ sọ́dọ̀ sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ mọ̀ náà wí mo fẹ́ wà níbi ṣe é ẹlẹ́ẹ̀lú ayébánigbọ̀lẹ̀ fún mo ti bọ́ ní dúkìá yìí ẹ̀gbọ́n tánà anábì ni ah, ṣé nǹkan fún yìí sọ fún àwọn yòókù náà ah, ó lè wọ̀ fún wọn o. sọ wọn lẹ́nu kọ́ fún wọn ó lè àìlè yìí dàbí irúgbọ́ ni anábì ni èmi jẹ́rìí èmi jẹ́rìí ògbóró mi. ẹ̀gbọ́n tánà bẹ́ẹ̀ anábì ni ìtẹ́kùn lọ́ọ̀ àfi ẹ̀wọ̀n ìdìbò. àti agbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ olóòlù láka àwọn tọ́nà bá mú wa ọ̀pọ̀lọpọ̀ òbí òpọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ lónìí làwùjọ ti dàrú o fúra bí apí àmánà nù ilé apí àmánà nù ilé ni ìta ò nírí báyìí. èyí ló fi jẹ́ kí ànábì sọ̀rọ̀ lọ́hùn alẹ́ wọ̀ sọ́lá ọlọ́run kan bẹ àwọn tó bá dára bìjọ ọlọ́ọ̀bá yìí kọ́ ànábì ká àwọn ẹni tí ó sílá ànábì tọwọ́ wà báyìí lẹ́yìn kan líbù mọ̀ lọ́rùn yóò nà lè kìyàmà ọlọ́run nípa ọ̀tún wọn lálẹ́ kìyàmà ewu ńlá ńlá ni bá kọ́lọ́ wọn sọ̀rọ̀ sílẹ̀ wàlá yúta kíhìn ànábì ní kọ́dá ọlọ́run ọba òní fún ọmọkùnrin àti ewu ìkànnì wà láti fi ẹ̀wù wàlá yẹ́ńdùrú ilé ìhìn ànábì ní kọ́lọ́ ọlọ́run òní fún ọmọ wọn walahum adhabun alim ìyẹlẹ́tẹ̀ èrò ń bẹ fún wọn anábì nínú wọn àdẹ̀yù àdẹ̀yù òun ọkùnrin tí ó gba ìbàjẹ́ láàyè nínú ilé rẹ̀ tó bá digbí alìkìyàmà ewu ẹ̀rí ìjọba alìkìyàmà àwọn ọmọ rẹ̀ obìnrin ó ní dúkìá àti nìkan mọ́ra ọlọ́pàá fún ọ̀làńlò wọ́n bí yẹn ìwọ́n ní pẹ̀lú gbogbo bàbá tọ́mọ rẹ̀ lòjáàbù lábẹ́ ìwé rẹ̀ jáde ọlọ́run ó bilálẹ̀ kìlámà kò sí àmọ́ ọlọ́run nínú wọn. kí wọ́n lọ́wọ́ ní sọ pé yóò lọ nàbí ìwà nàbí tó bá ń pàṣẹ àmọ́ náà ti gbogbo àwọn èèyàn. ara àmọ́ náà ogún fèrè fún ẹsẹ̀ ni kúlẹ̀ àzùwájì ìwà nàbí sọ àmọ́ náà tiẹ̀ ní sọ fún ìyàwó rẹ̀. rọ́bà náà di àtàwọn ọmọ rẹ̀ obìnrin wọ́n ní sọ ìlú mìíràn. sọ àwọn ìyàwó wọn lóbìnrin àwọn ọmọ wọn lóbìnrin yudnina alayhinna min jalabibihinna àmánà ni gbogbo gbogbo ọkùnrin bàbá mi sọ táwọn ilé rẹ̀ tí wọ́n ń ṣe tí ọ̀gá tí wọ́n ń sọ pé òfin ọlọ́run lábẹ́ òrìlé rẹ̀ tó sọ̀rọ̀ tó bá dúdú àlìkìyàmà ìyá mẹ́rin ọlọ́run ti jẹ láyé kalí mu lọ́rùn yẹ́wọ̀n wọ́n la ìzà nínú fún ẹgbẹ́ yìí ẹwọ àwọn ọjọ́ tí wá dìbò kò sí náà mọ̀lẹ́kùn ní fún ọjọ́ dé kí mo léwu ẹjọ́ tó kò síwájú bí ẹ̀ àwọn oníṣẹ́ ọwọ́ kò sí àmọ́nà ọ ìtàkìlẹ̀ ti wọ́ ìtàwọ̀ ilé gbogbo àwọn ẹ̀ńtàǹpẹ̀ láwùjọ yìí inú ilé lè ti jáde òun ló fi jẹ́ pé tí wọ́n bá bá bá káwùjọ da ẹ̀sùn léṣe bẹ́ẹ̀ bá ń lùdú de àwùjọ lẹ́dà tí inú lẹ́dàlùkù ti bàjẹ́ wá wọ́n ti wá kẹ́kọ̀ọ́ burúkú ẹ̀yin ní bí ọwọ́ ẹni tó gbé tó wá bá ọ ó ní àmánà sí ọ ni ó tú ọ̀sẹ̀ kò méjì ọ́ ó kúrò ọlọ́ra màtíríàsì ó lè lò ní okú rẹ lọ́wọ́ wọ́n fún ẹ lọ sọ bọ́ọ̀lù tí ìrẹ̀yẹ bá ń sáré o fún ẹ lọ sọ fún oríṣiríṣi ìrẹ̀yẹ kí ló bẹ̀rẹ̀ ló mọ́wọ́ ṣe pé ọkọ̀ fún nígbà tó lọ rà á òun fèkì fún wàlá ọ̀pẹ àmàna ọ̀pọ̀ lálẹ́kì àmà inú wa pọ̀ bẹ́ẹ̀ lára àwọn ẹgbẹ́ ọwọ́ wọ́n tẹ̀ fi bọ́ọ̀lù ó bọ́ọ̀lù fún àwọn nàìjíríà ìyàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin àwọn ẹgbẹ́ àti ó àwọn àti ó fún fún àná èmi ń fi ọwọ́ ẹ̀ tó wọ̀ ní mọ́ta wọ́ọ̀lù ọ̀hún ní àmàna ni bàbá kan bẹ bàbá yẹn ti kú ní ti ọ̀rọ̀ àforí bàbá náà onílù là ń pè é tẹ́lọ̀ ni ọlọ́wọ́ pàtẹ́lẹ̀ rọ. bàbá òun ni bẹ́ẹ̀ bá gbàṣẹ fún un pé gbàṣẹ fún ọdún òkèèdà máa rẹ̀ ọ̀ lè gbà náà lóo. ó ti kú ní ti ti ọ̀rọ̀ sọ. wọ́n sọ níbi ọ̀sẹ̀ ànígbà ní ìmọ̀ nígbà lórí àdúgbò ń ta sùn lójú ọ̀rọ̀ ọ̀sọ̀ àwọn ọ̀lẹ́gbà ní ọ̀lẹ́gbẹ̀kẹ̀ta ọdún òkú tẹ́lẹ̀ rí bọ́ọ̀sì gbafẹ́ kò dààmú ààrẹ kò sáìsùn gbogbo bá ti lé dé lágbẹ́gbẹ́ bá ti lú wọ́n yẹ kó lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ gbòòrí tó lọ́nu ẹ̀rọ alẹ́lẹ́yìn kan asomọ láyé rí pé ọ̀rọ̀ parí aṣọ mi tó lọ́ọ́ bí o gbà sọ ní ọgbẹ́ kan àti kan àẹ́gbà ọ̀nà ẹ̀rọ ní àmàlà ni lábẹ́ bẹ́ẹ̀ ajá tá à ń gbé sẹ́bà wọn ní sọ́wọ́ ẹ̀díkà alámọ̀ náà ìgbà míì máa ń wà àwọn àǹkọ́ náà ó lè rọ màtíríàtì yìí ní tilẹ̀ nítorí pé náà ó jẹ́wọ́ oríṣi ló rà fún ọ wá kọ́ owó fẹ́ tiẹ̀ wọ́n bọ́ rárá kí ló ṣe títí ẹ̀ka ìwọ́n náà ọ̀wọ́n ń tí wákàtí kù wákàtí yóò lọ lò wọ́n àbábẹ́wọ̀ pẹ̀lú lákàyè lásán ibi wọn lè bà mú tọ́mọ lọ tọ́mọ bọ̀ tọ́mọ lọ máa wo kíní ìsekíní ìkíní ìsekíní ó kà síbẹ̀ náà ni ó kà síbẹ̀ yìí lákàyè ni ẹ̀kọ́ tó lọ kọ́nà lọ gbowó rẹ̀ ẹbí káà náà máa tẹ̀tọ́ wa fún wa àmánà ni àmánà ìgbà fún mi ha wá àṣà tábà ń sọ pé àmánà àmánà àmánà ó fẹ́ ó fẹ́ ẹjá bára wa lò ó ti tọ́ kápá wa lò lókòkè rẹ̀ nù. ẹni tó ní ilẹ̀ lọ́rùn rẹ̀ lẹ́tọ̀ọ́ bọ̀sùn. ọ̀pẹ́ àmàlànà wàsọ̀lọ̀ lọ́hùn alẹ́ nàbí yìí náà muhammed wàhálà àlùmí wà sàbẹ̀hì wàsọ̀lọ̀. والسلام على رسول الله أتقفى الله عليكم يا الله قولي أجنجك يا الله قم الله من محمد ورامنا نبراته قطامنا نعود وهنا أنني إذا أوضيت الأمانة فانتظر الساعة بعد ذلك النبي زباتين لا من الله tẹ́bá ti kí èdè tẹ́lá mọ́nà láre ẹ máa retí kálíkì á máa sún wá. Abu Huraira ló gbàdí sí náà wá wọ́n ní ya Rasulullah kayfa ìdọ̀ àtàrà. bẹ́ẹ̀ láti mọ̀ pé wọ́n ń ra àmọ́nà láre ẹgbẹ́ náà ló ń gbà wọ́n ó ní ìgbà ó sì mẹ́tẹ̀ àmọ̀ ìlàbọ̀ ìlànà tó bá ti pẹ́ pẹ́ ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí nǹkan là ń gbé sípò rẹ̀ ẹ̀tọ́ lámọ̀nà láre báwo gbogbo ayé bá tó yàn ẹ máa ní bíbí kìlà tó ń gbàgbé káfíńtà sísẹ́ rẹ ní sísẹ́ rẹ nítorí pé sẹ́ni ò bá ṣe dáadáa ò lè mà ọ̀dùjàgbà mọ́nà bíbí kìlà lẹ́nu ní ìpínlẹ̀ gbàgbá bíbí kìlà tó bá di di náà nàìjíríà gbogbo ọ̀rọ̀ ọ̀yẹ kẹ́kọ̀ọ́ yẹn ni ó máa ń rí ẹbí yẹn lò ó máa ti fi ẹni wọ́n gbogbo tẹ́lẹ̀ ọ máa ń dájọ́ ẹ̀ mọ́tì ẹ̀. tó bá di pé ohun tó lẹ́ nké lẹ́tọ̀ọ́ sí kí ń gbà ẹlòmíì ò lẹ́tọ̀ọ́ sí pé kò tẹ̀ gbé lórí kọ́dà tó nàìjíríà dúgbò ó ó fẹ́ ti di ọlọ́run ó títí àwọn olókùn náà tó ti bí oṣù wà níbi ẹgbẹ́ tó wà náà káwa náà máa ti wọn fẹ́ kí á mú ẹran wa lẹ́nu ọ̀rọ̀ wa bọ̀ àlejò wa gbá máyì ó gbá lẹ́gbẹ̀ẹ́ àlejò á ah, sàdùn àyè ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀lẹ́ ọ̀sán nígbà tó ń pọ̀ ní ti fi lọ gbà á alẹ́bí ni ìnàlá àmàna ilé ìlágbé yìí àmàna ni àti kí jẹ́ kọ́ ànábì nítorí pé fa ìnáha nádàmà kò sí bẹ́yìn òbá sí àmánà tó ti yẹ kó pé iṣẹ́ tó gbé kan ọtọ́ ọ̀tọ́ tó ti yẹ kó ọtọ́ yóò padà ó padà ká mọ́mọ́ ó padà ká ní gbé owó lórí lónìí bó ti yẹ ká ṣe ọ̀gá títà ó ti ní tó yẹ kó mọ́ láàrin ọ̀sẹ̀ yìí. ó ti jẹ́ sí pé ìwé dídàjú pé ọpọlọ ní ibè gbé iṣẹ́ ẹgbẹ́ ọpọlọ lọ́sẹ̀ ọ̀rọ̀ dídàjú nígbà tí wọ́n ti wá sanwó oṣù yìí tó wá ń pẹ́ díẹ̀ ọwọ́ wọ́n lọ́kọ́ ní wá. àmọ́nà rẹ̀ àmọ́nà ti ẹni pé ó ti ẹ̀ náà sílẹ̀ kọ́dà ó ti mọ́ àwọn sáájú ànábẹ́ Muhammad ah irú àwọn Umaru mọ́tàbá ara sí Nàìjíríà yìí irú àwọn Umaru bá a fi gbé lórí Nàìjíríà yìí àmọ́ kọ́nà tó rán Umaru wá àríkà náà dàbí irú àwọn èèyàn sábà Umaru àwọn ọdún àwọn àwọn ìpàdé lè bára wọn lọ àwọn tá à ń bẹ́ẹ̀ ní ọ̀dà.

ìfọ̀kànbalẹ̀ tí ń bẹ láwùjọ yìí ọlọ́run ní mọ́mọ́ gbogbo mẹ́ ó dijọ́ ìkẹta yìí ń ṣe fún mi bí fi ń ṣe dáadáa yìí fún mi nígbà báyìí ló bá ti ṣe mọ́ ìdílé ogun ti kó bẹ́ẹ̀ náà ló bì kejì jẹ rí wọn láti wọn o ọdún ọmọ ìpàlẹ̀ àlẹ́ gbogbo tó bá jẹ́ olórí ìfá ìjọ lórí ilé ìjáde láti inú ilé ìjọ lórí ìbẹ̀rẹ̀ mi yẹn àbí lórí àdúgbò mọ́gàdì kọ́ kánsílọ̀ gọ́vnà gbọ́sókè ẹ lọ ka ìjọba ọmọ ẹ̀kọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé oríṣìí nǹkan méjì ló ṣẹlẹ̀ lásìkò ọmọ wọ́n lu àwọn àgbà kan tí ò sówó tí wọ́n ní tí lè lé wọ́n tún wá lu àwọn àgbà kan sára bẹ́ẹ̀ lásìkò ọmọ òun náà ẹ wá wọ́n mọ̀ òun ṣe. nígbà tí èèyàn mú gbogbo ayé lọ́gbọ́n wọn mú o ilé gan mọ́ ó sàn lára ọmọ òun níbi tí wọ́n yà yín ìyẹn máa bí òun àwọn ẹran dán fún yàn mú ẹ̀yàn ló fẹ́ ń ta ẹ̀gẹ́ tẹ́ wọ́n jẹ níbi kò sí ẹ̀gẹ́ tẹ́ wọ́n jẹ àwọn ẹgbẹ́ ṣe wọ́n ń jẹ fáyà náà ni. a nǹkan láwùjọ yìí bí o ṣe mú yìí tẹ́rí bí wọ́n ní wọ́n là yìí àwọn tí wọ́n ń dá wọn gbé lórí wa bí ẹkún wọn bí aṣọ náà bá sí wọn lẹ́gbọ́n wọn ni wọ́n. àmọ́ náà ni àmọ́pọ̀lọpọ̀ ọmọ àwọn oríkẹ́ bẹ́ẹ̀ wọ́n tó ń gbé ọkọ̀ bí ẹgbẹ́ sọ́kẹ̀tì ni bí wọ́n náà ti rí ní o ọkọ̀ ń pariwo ní o bí wọ́n náà ti lóògùn ilé inú pọ́pá lọ́n lé yìí tọ́ ìgbà ìkọ́bọ̀ ìpẹ́rẹ́ tẹ̀lé ọ̀tẹ̀ ní ilé wọ̀ ọmọ àlejò gómìnà mẹ́tọ́dún mẹ́rin ọdún yẹ̀kan ilé ọdún kọ̀ọ̀lá mẹ́rin ẹ wá rí ní gbogbo àyè ọ̀dọ́ dáwọ́ ìtàgbà lẹ́yìn kò rí jẹ́ hàn yẹn wọ́n ní mọ́rù irú àwọn oúnjẹ táwọn wọn jẹ lásìkò náà ó náà wá jẹ náà ká sọ umaru ó du pẹ́gẹ́sì lọ local government táwọn umaru kọ̀ ní ó tó gbogbo nàìjíríà yìí nínú local government kan. sùúrù tí àwọn oúnjẹ tó kọ́ mọ̀ táwọn yẹn jẹ ń gbà náà làwọn náà ń jẹ kí kí wọ́n kàn rí àgbà náà látọ̀jú ẹni kó máa jẹ búrẹ́dì àtẹ̀pà bẹ́tà tẹ̀pà pẹ̀lú tí ọ̀rọ̀ ta kò ṣe tó kù ṣe ọ̀sọ̀tọ̀ kẹ̀lẹ̀ ọ̀ nígbà wọn gbèsè wọn jẹnu ó wá dààmú ẹ̀ ó dààmú ọmọ rẹ̀ wọn wá jọ kàn wà níbi nígbà níbi ọgbọ́n báyìí náà ni àwọn oúnjẹ tó ti jẹ tí ò bá mímú inú bá ń kùn nígbà tí wọ́n ń kùn mọ́rùmọ́rù wọn sọ pé wọ́n ń bá ìlú rẹ̀ sọ̀rọ̀ nínú kúrò ní òun kọ́rkọ̀r àwòláàkù kọ́rkọ̀r fa innaka la tashba hatta yasba abnáwò lọ́mọdé inú mi ọ̀tún ni ọ̀pọ̀ ọ̀kùn wọ́n mú ní jẹ́ tó fẹ́ ní yókù á ó dújọ́ tóbi náà bá kí gbogbo àwọn ọmọ wọ́n yé wọ́n lè tó yó àwọn èèyàn àmọ́ náà gbogbo àwùjọ tí o bá ti ní àmọ́ náà kò lè ti jẹ́ orísun bẹ́ẹ̀. òun ló jẹ́ àwọn àfa wọ́n ní àmọ́ náà ẹgbẹ́ ti yọ ní yọ láti al-amn wa raha wa tumanina gbogbo àwùjọ lásán gbogbo ilé tí o bá ti ti àmọ́ náà mẹ́kò lè ti jẹ́ àwọn ọlọ́mọ ìjà lò. kọ́lá wọn lè fún ọlọ́gùn jẹ́ ìrìnà báyìí máa lọ fún ọ lọ káàlù nǹkan pín. torí kí bàbá wọn ṣe jẹ́ kúrúsìlì kò lè ti ti kí ọ́rìsì ìkọ̀kọ̀ báyìí lè lójúbẹ̀ láéláé ètò ó ṣègbè gbogbo orílẹ̀-èdè gbogbo àwùjọ gbogbo ilé tí bá ń fẹ́ di kíọ́rìsì ẹni kan ní àmàna òkú àmàna ni ọba àwọn olùdásọ ìgbẹ́yẹ̀ làwọn náà tí wọ́n kọ̀ láti germany wọ́n ní ní ọjà fúnmọ́rù wárí ẹran kan ó rí ẹran kan tí kálukú àwọn gbóúnjẹ fún kan gbóúnjẹ fún gbóúnjẹ fún nígbà tó ma gómìnà tó fẹ́ gbà kẹfí kálukú náà gbóúnjẹ fún ẹran wọ́n wù sáà ní kẹfí kálukú gbóúnjẹ fún ẹran ọmọ rẹ̀ ní ẹran ta ọmọ náà ní àbúlé ọmọ wọn rù àtúrà olùkọ́wà tukú òun ló ń sílẹ̀ sí bàbá rẹ̀ bí àṣàjú gbogbo ìjọba ọmọ ọmọ ìlú rẹ̀ ọ̀hún ìfowópamọ́ ìfọ̀jẹ́ wọ́n ní láti ẹ̀ lè yí ìyàwó lápò ara rẹ̀ lápò ara rẹ̀ ló lọ oúnjẹ pé ah, oúnjẹ jẹ ò bọ̀ láàmú máa jẹ olè wọ́n àmánà ni ìgbà tí ò sí mu ọwọ́ ìgbà tó wà lásìkò ń wọ́rù ọlọ́ọ̀ ti kíni owó dé láwọn àsìkò kan wọ́n padà ló lọ́pọ̀ ó wá dé kókù gbogbo àwọn èèyàn pátápátá wọn ní sára ìjà ń gbà lọ́dọ̀ wọn. wọn ní sọ ọba kan tí ìrántí ẹ̀kọ́ sọ ọba náà lásìkò ànábì sọ ọlọ́run wa sọ ọba kò sí tó burú láwùjọ Islam bọ́lọ̀mọ́ ní Islam kó dá bó ti yẹ kó rí bó ti yẹ kó rí láwùjọ bébí bá ń pa àwọn aráàlú ọ̀dọ̀ ìmọ̀mù wọn wá ládùúgbò ọ̀dọ̀ ìmọ̀mù wọn àrùn tájẹ ńlẹ̀ àpò àpọ́jù tilé bẹ́ẹ̀ tìlù mọ́lẹ́ kí lọ́ọ́ jẹun ìbéèrè lọ́wọ́ rẹ kí lọ́ọ́ jẹ kọ́dọ̀ ọ̀lẹ́ darú sí mọ́mù òjẹ́ ńlẹ̀ wọn ọ̀lẹ́ òkúta bí wọ́n rà sí ilé ìgbẹ́jẹ kéèyàn ń gbé lásìkò yìí sọ́kọ́

àwọn báyìí pé ọdún bẹ́ẹ̀ sọ́ di ọ̀rọ̀ lẹ́sẹ̀ kìíní kẹlẹ̀ ọ̀gbìn alẹ́gbẹ̀ẹ́ mi mọ̀rọ̀ ó kọ owó ọ̀nà ó láti jọ náà òun ti bẹ́ bàbá má dẹ̀ mú pé òun ò ní tọ́ bàbá wọn yàn má. lágbègbè mọ́rù yìí wọ́n wọ́n máa fún gbogbo mùsùlùmí lẹ́tọ̀ọ́ rẹ̀ bàbá yìí wá gba tiẹ̀. wọ́n bọ̀ bọ̀ tí wọ́n bá jáde kò wá gbá o mo lè lọ bá o. ó mọ̀rù ń fún àwọn èèyàn ní owó oṣù kò dé mọ́lé ọjọ́ nàìjíríà tó wà yìí náà àwọn àti dàgbà débẹ̀ òbí náà ń kà lásìkò ìjọba kan ní 1999 kọ́ ni wọ́n lọ́wọ́ kí ìjọba kan kó jẹ wọ́n ara wọn pẹ̀lú máa ń pẹ̀lú nàìjíríà kọ̀ọ̀kan nígbà náà àwọn gọ́ọ̀mẹ̀ àwọn mímọ́ òjì kára rẹ̀ nàìjíríà ń gbà ọ ni seven hundred naira ni seven hundred naira mímọ́ òjì lójú ìlú lónìí ní thirty nínú òwe àbí seven hundred naira kò one thousand naira wọ́n wá ní owó nígbà lọ́wọ́ nìyí wọ́n ti gbà níbi ní ẹ̀kọ́ lọ wọ́n lè máa fún ọmọ nàìjíríà bá ti pọ̀ tó ní wá wá mílíọ̀n náírà wá wá mílíọ̀n subhanallah wọ́n ní ó kàwé kò fẹ́ sí ẹ dákun tí wọn ò pẹ́ sí kò sí àmàlà ni owó wá dà lónìí kò wá sí ìjọba kan tí ó gbé tí ó gbé yìí òkú lónìí tí ò ní gbowó ọkùnrin yìí òun ni òjò ṣiṣẹ́ sí nàìjíríà gbogbo táwọn náà bá wà nílé wa àdúgbò wa ẹ dákun ìwọ ìwọ ọlọ́wọ́ tí ń bẹ lọ́rùn rẹ mo fẹ́ lọ kú fún aládùúgbò kó o kọjọ́ chairman mo fẹ́ ní ẹ̀kọ́ fún ẹ̀kọ́ fún wa eléyìí ọ̀dọ́ ìkànnì fún àwọn ọ̀dọ́ yìí pọ̀ gbọ́dọ̀ ẹgbẹ́ ìdìlẹ́gbẹ́ jáde bá ti gbé alìkìyàmù wà wà lọ sọlọ ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní gbogbo ńlá kó pẹ́pẹ́ lẹ́tọ̀ sí ọ̀pọ̀lọ̀ lọ́mú lẹ́yìn ọ̀dọ́ ọmọdé lẹ́yìn wọn àdíkọ́ ẹjọ́ pẹ́pọ̀ ẹgbẹ̀rún mọ́tò tí mọ́tò ẹ̀kọ́ bí o mọ́tò ń búlò wọ́n ti kó bí àwọn ọmọdé alẹ́jọ́ ìlú òun nígbé wa ẹjọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ ẹjọ́ tí a máa nà tí bọ̀ lọ́wọ́ wa wọ́n ní ìlú kàtọ́ ìjọ lọ́wọ́ wọ́n pín aṣọ fún gbogbo aráàlú ìṣèpàtàkì wa àwọn ẹgbẹ̀rún gbogbo àtàrí nígbà lọ́kọ̀ yìí kí jẹ́ kò yìí sí kò fẹ́ rọrùn ó rọrùn ó rọrùn ìjọ ìlú bó mẹ́jọ mẹ́fà ti màwọn tó lé náà bóò làwọn nẹ́tíwọ̀kì jẹ́ òtẹ́rẹ́ ẹni ìlú lè san owó tó yá MTN owó tó yá mẹ́ ẹni kò sí ìbáfẹ́ yá ìgbà tó burú lóde wọn ni ó ti gbá ó yẹ fún mi lọ́wọ́ ìjọba fún mi lọ́wọ́ irú wẹ́kọ̀ àlẹ́ hàn àbùkù ní jẹ́bẹ̀ wọ́n wọ asọ̀kálukú wọ́n á pọ̀ ń dèdè bí ebi òjò yìí ni kan ọ̀pá kan gbogbo ní àwọn eléyìí kíláàsì àwọn kíláàsì kò sí kíláàsì. wọ́n ní wọ́n tọ̀ ẹ̀dá kan ó ga aṣọ tó pé àyẹ̀wò à ń sọ wà tàbí méjì wá fi abdullahi ọmọ rẹ̀ pé náà ṣàlàyé aṣọ ti ọgbọ́n ti rí àti tèmi wọn náà aṣọ tí wọ́n fún wa yóò tèmi ló gbé fún bàbá mi tó fi kú jẹ ẹni tó ń bẹ lórí gọ́ tó ń bẹ lórí ìjọba mi. nígbà ń tábà ń sọpa àlẹ́ àmúlẹ́nà gbogbo gbogbo gbogbo gbogbo kíbi lọ́wọ́ ó wọ ibiṣẹ́ bíi ibiṣẹ́ bíi ibiṣẹ́ ó wọ̀ ọ́ ibi tó ti ń jẹun ó wọ̀ ibi tó ti lọ wá ń jẹ ó wọ̀ bó ibi tó ti ń rìn lọ kódà àwọn eríkèéríkè ara wa ibi tó gbọ́ àmọ́ ẹ̀mí mi ọlọ́gbọ́n mi tẹ́gbẹ̀ẹ́gbọ́ wọ́n lọ tẹ́kì mẹ́rin ló sọ̀rọ̀ sọ̀rọ̀